mà ti dójú ẹ o àwọn èèyàn méje tí wọ́n kó ní ilé rédíò ìgbóhùnsáfẹ́fẹ́ amúlùúdùn nílùú ìbàdàn tí wọ́n ní wọ́n fẹ́ẹ́ dìtẹ̀ gbàjọba <laughs> wọ́n ti ní ká lọ sọ wọ́n sẹ́wọ̀n o wọ́n ní ká sọ wọ́n sẹ́wọ̀n kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ alàgbà adébọ̀wálé williams ó mọ̀ ló mọ̀ kó wọn lọ o ó kó wọn lọ ilé ẹjọ́ adájọ́ dájọ́ kódà wọ́n tún ṣègbẹ́jọ́ síwájú wọ́n ní ṣùgbọ́n ká tó mẹ́jọ́ wọn gbọ́ ẹ kọ́kọ́ kó wọn lọ gba ẹ̀wọ̀n tó wà ń lu ọ̀yọ́ abolongo kí wọ́n mọ gbádùn bẹ̀ náà títí dìgbà tí wọ́n fi ṣe kíni tí wọ́n tún padà wá nínú oṣù kẹsàn-án ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti dójú ẹ̀ àwọn tí wọ́n kó nílùú ìbàdàn tí wọ́n lọ kọlu rédíò amúlùúdùn fm tí ni ní wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ọ̀rọ̀ ti délé ẹjọ́ o kódà wọ́n ti ní ká lọ kó wọn sẹ́wọ̀n ṣùgbọ́n bó ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan lé ẹjọ́ ẹ jẹ́ kí n sáré yànnà náà fẹ́yìn èèyàn wa ẹ ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ṣí àyọ̀ ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn gbogbo káwọn náà mọ̀ ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí ìlérí wa wípé àníjójú wa ó fọ́ bẹ́ẹ̀ là ní jẹ́ kí tiwa ó de sí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa bó ṣe ń lọ. ìròyìn èyí tó mọ̀ tẹ̀ wá lọ́wọ́ ó mọ̀ lámọ̀ ti gbọ́ wípé àwọn èèyàn méje méje tí wọ́n ní wọ́n ń jìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà tí wọ́n pè wọ́n ní àwọn ọmọ òmìnira 2022 táwọn ọlọ́pàá mú tí wọ́n kó ṣe é gbàgbé ìyẹn lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún nínú ọdún tá a wà yìí nílùú Ìbàdàn ìyẹn níléeṣẹ́ rédíò amúlùúdùn nílùú Ìbàdàn tí wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ẹ̀ẹ́ wọ́n ti kó wọn lọ lé ẹjọ́ o wọ́n ti kó wọn lọ lé ẹjọ́ kódà ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn alàgbà Adébọ̀wálé Williams ó mọ̀ ló mọ̀ kó wọn lọ wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ ìyẹn ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìyágànkú nílùú ìbàdàn orúkọ àwọn méjèèje tí wọ́n wọ́ lọ ilé ẹjọ́ lánàá àwọn rèé o noah atóyèbí ń bẹ lára wọn adeleke gbénga abdulganiyu mustapha bashiru kẹ́hìndé ifágbọ́lá elijah ọládàpọ̀ àjàní àti rasheed àti rasheed jimoh gbogbo àwọn méjèèje yìí ó ní wọ́n kó lọ ìgbà tí wọ́n kó wọn délé ẹjọ́ agbẹjọ́rò talákọ̀ọ́kọ́ ti kejì tí gbogbo wọn wọ́n sọ̀rọ̀ ngbọ̀ngbà tó yá adájọ́ májísírèètì ìyẹn adájọ́ onídàájọ́ po adétúyì kòkòkò ó ní ṣé àwọn èèyàn wọ̀nyí ṣé wọ́n kàn tiẹ̀ mọ implication tí wọ́n ṣe ṣé wọ́n mọ̀ túmọ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé tó bá jẹ́ pé wọ́n mọ̀ ni wọn ò ní gbé e. ẹni tó kàn tiẹ̀ jẹ́ àwọn agbẹjọ́rò hmm, wọ́n bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ wípé olúwa mi ẹ jọ̀ọ́ ẹ dákun ìkan nínú àwọn agbẹjọ́rò ẹ tó wà ńbẹ̀ lánàá ìyẹn amòfin Abíọ́dún adeleke ẹ ó mọ̀ rọ́lé ẹjọ́ ó ní ẹni tóun wá sojú ní tòun gangan ni adeleke gbenga ó ní ẹ wá gbenga ara rẹ̀ ò yá kòkòkò lálàáfíà ẹjọ́ ẹ bá ń fún ní bẹ́ẹ̀lì kó lè lórí ọ̀fẹ́ láti lọ tọ́jú ara ẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ adájọ́ adájọ́ Fárígá o ó ní kò sí ní tó jọ ó ní tó bá jẹ́ pé àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ implication àgbésẹ̀ tí wọ́n gbé ni wọ́n ní ta fẹ́lẹ́fẹ́lẹ́ bọ́bá kan tiẹ̀ tì wọ́n wọ́n ní lọ ṣerú ẹ̀ ìdìtẹ̀gbàjọba ni ẹ wá wọ àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o wọ́n ní wọ́n jọ gbìmọ̀ pọ̀ wípé wọ́n fẹ́ digunjalè ìyẹn àkọ́kọ́ ẹ̀sùn kejì èyí tí wọ́n tún fi kàn wọ́n ó ni wípé wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba <laughs> wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ìyẹn ẹlẹ́ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni wípé ìdigunjalè wọ́n tún wá sọ pé wọ́n conspire papọ̀ láti ṣe kíni láti digunjalè ìdí rèé tí adájọ́ fi wá sọ̀rọ̀ ìyẹn adájọ́ P.O. Adétúyì oníṣẹ́ rí gbogbo ohun tí ẹ̀ ń bẹ̀bẹ̀ yìí àti pé ara rẹ̀ yá àti pé ara rẹ̀ ò yá ó ní kò sí ní tó jọ o <laughs> kódà ẹ̀ ń tó jẹ́ agbẹjọ́rò ìjọba Fọlákẹ́ ó ní olúwa mi adájọ́ ẹ má dá wọn lóhùn àwọn èèyàn wọ̀nyí ọ̀daràn ńlá ni wọ́n gbogbo tí wọ́n ń sọ yẹn àwáwí ni ládájọ́ náà bá ní ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ dìde lọ́rọ̀ di court ládájọ́ bá dìde o ó ní ẹ̀yin èèyàn ibi tí wọ́n fi ìdájọ́ mi tí wọ́n fi rọ̀ sí rèé oníṣẹ́ rí gbogbo àwọn èèyàn méjèèjì yìí ó ní ẹ máa kó wọn lọ ẹ kó wọn lọ ìlú ọ̀yọ́ ìlú ọ̀yọ́ ni ẹ máa kó wọn lọ o ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ nílùú Ọ̀yọ́ tí wọ́n ń pè ní abolongo ẹ ó níbẹ̀ ni ẹ lọ kọ́ tọ́jú wọn sí ẹ tọ́jú wọn bẹ̀ kí wọ́n máa gba tẹ́gùn ẹ kí wọ́n máa gba fẹ́fẹ́ ń bẹ̀ torí wípé ẹ ń bá ti ṣe téèyàn kan ò ṣe rí dandan ni kójú rẹ̀ orí téèyàn kan ò rí rí ó ní ẹ wá kó wọn síbẹ̀ o títí di ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún tá a wà yìí wọ́n ní thirteenth of September twenty twenty three wípé gbà yẹn ni wọ́n tún kó wọn wálé ẹjọ́ adájọ́ náà wá sọ pé òun ó kàn sáwọn ìgbìmọ̀ tí wọ́n gbani nímọ̀ràn lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí pé báwo ni káwọn ṣe ṣẹjọ́ wọn inú odòwò làwọn làwọn ó dọ̀ ńlá sí lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ní ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ kó wọn lọ ẹ kó wọn labolongo nílùú Ọ̀yọ́ kí wọ́n máa gbádùn o kí wọ́n máa gbádùn ńbẹ̀ títí dìgbà yẹn adájọ́ ní ẹ má bẹ̀ mí wọn ò ní bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ka ẹ má bẹ̀ mí o ẹ jẹ́ kí wọ́n máa kó wọn lọ síbẹ̀ kí wọ́n lọ máa gba fẹ́fẹ́ kọ́ lọ́wọ́n bá kó kú máa kó wáyọ́ ni tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí nìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ níbi tí wọ́n ti lọ kọlu ilé ìgbóhùnsáfẹ́fẹ́ amúlùdùn ẹ̀fẹ̀ tó wà nílùú ìbàdàn ibẹ̀ gangan nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ àtìgbà yẹn làwọn ọlọ́pàá ni wọ́n ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ tí wọ́n ti fi wọ́n ṣèpamọ́ ṣùgbọ́n lánàá òde yìí gangan ni kọmíṣánná ọlọ́pàá ló ní ẹ kó wọn ó yá ẹ lọ sí ilé ẹjọ́ ìyẹn ilé ẹjọ́ májísírèètì tó wà nílùú ìbàdàn ibẹ̀ ni wọ́n kó wọn lọ ibi tọ́rọ̀ tiwọn tó dé dúró nìyẹn báwọn update míì bá tún tẹ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ìlérí wa àmọ́ mu wá ó bá jẹ́gbà àkọ́kọ́ tí yín rè tẹ́yìn olórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ìkànnì wa Àràbà TV ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì wa lórí YouTube tẹ bá ti subscribe tán ẹ ẹ kan notification bell yín ẹ tàn án lẹ̀ kẹ́ni gbogbo àwọn update yìí tá à mọ̀ mú wa bó bá sì dórí facebook náà lẹ́tí lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ti bá wa pàdé ńbẹ̀ Araba TV náà ni ẹ ẹ wa lórí facebook ẹ bá ti fọ́lò wa tán ẹ tún wá tan notification yín ẹ tàn án lẹ̀ bó bá sì jórí tiktok náà ni bákan náà ni Araba TV náà ni ẹ fọ́lò wa ńbẹ̀ ẹ gbogbo update tó bá ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ìpátá làwọn mọ̀ mú wa fẹ̀yìn èèyàn wa torí pé ìgbádùn tiyín òun ló jẹ wá lógún ẹ wo kò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ eléyìí báwọn míì bá tún ń tẹ̀ wá lọ́wọ́ àá tún gbìyànjú ká máa mú wa ẹ wo ẹ ṣe ń tẹ̀ ń wò wá ẹ bá wa pín kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn o bó ṣe ń lọ. àràbà tẹlifíṣàn ni tẹlifíṣàn ni ó online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni ó online tv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 láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ kíkẹ́ olóbùrò kójọ tẹ́ yẹ́kẹ́yẹ́. àní nílùú London wọ́n ń gbọ́ wa. àní lamẹ́ríkà o wọ́n ń gbọ́ wa ní gbogbo yúróòpù pátá. wọ́n ń bọ̀ wá. ọmọ yorùbá ní diaspora. wọ́n ń bọ̀ wá. ojú wa tó lé ojú wa tó kó ọjà tá a bá tún wá polówó láráyé fẹ́ràn. àràbà tẹlifíṣàn ni online tv táráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn.